الحمد لله أمر بالذكر والعبادة في الصباح والمساء ونهى عن الغفلة ويقول سبحانه واذكر ربك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والاعصاب ولا تكن من الغافلين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وعباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون العبادة زمن الغفلة أفضل أيها المسلمون عباد الله ìjọsìn lásìkò tí a ìgbàgbéra fẹ́ pẹ̀lú àwọn èèyàn ọlọ́lá jùlọ ìbádọ́lá Osama bin Zayd رضي الله تعالى عنهما وصف النبي صلى الله عليه وسلم قل يا رسول الله لم عرف تصوم من شهر من الشهور ما تصوم من شعبان كيلو نسي الله إيسي تجاتي في ميريك الله ويطلق الله بوسي من باتو إيريك الله ويطلق الله بوسي من باتو ويطلق شعبان èyí tá a ti ń ka bí mẹ́rin bẹ́ẹ̀ báyìí lẹ́rìí òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá wa dá lóhùn ìfẹ́ bẹ́ẹ̀ ni ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان oníkàrí ṣàbáyà ọsùn kan ní tó ti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa gbàgbéra nípa rẹ̀ nítorí pé pọ́sibù káwọn èèyàn fi sí pẹ̀lú nǹkan tí ò lọ́lá látàrí bẹ́ẹ̀ tí wọ́n pa wọn tọ́lọ́ láti gbogbo gbàdúgbà tí ẹ bá ti ń ṣe ohun tí ọ̀sán nǹkan kan padà bọ́ fún yẹn ó ní oṣù yẹn òun ló sùn tó ti pé pípọ̀ nínú àwọn èèyàn wọn a máa gbàgbéra wọn a máa fọdọ́ fọra fún inú ẹ̀ oṣù yìí nìyí ń bẹ láàrin ọlọ́jà ọ̀sọ̀rọ̀ mọ̀dọ́ọ̀sì anábì sọlá àtàlánkàlà ayé rẹ̀ ọwọ́ ni wọ́n búwọ́ ṣẹ̀rọ̀ oṣù kan wá ní oṣù ṣàbá àyàn tó ṣe wípé tó ń fa àwòfíhì àmàlú ìlà rọ́bì àìlàmí iṣẹ́ gbogbo ẹ̀dá wọ́n أن يرفع عملي وأنا صاحب وأحب أن يرفع عملي وأنا صاحب النبي صلى الله عليه وسلم fẹ́sí wọ́n jáde bí ní ọba gbéṣẹ́ mi lọ sọ́dọ̀ ọba dẹ́dà ààrẹ káwẹ̀ wà nínú ẹ̀ ló fi jáde bí àwọn sọ́lọ̀ rọ́ọ̀dì mọ́hànmọ́lọ́ọ̀dà ààrẹ nínú àwọn àkókò gbàgbéra òun náà ni mọ́gúrìbì sí ìṣá mọ́gúrìbì sí ìṣá àsìkò ọ̀pùlá ní gbogbo ẹgbẹ́ asálà alayhim wa rahmatullah yastahibbuna ihya'a ma bayna al-'isha'ayn wọ́n nífẹ̀ẹ́ sí kéèyàn láàrin mọ́gúrìbì sí ìṣá lótìtọ́ lódodo àwọn ahadith wa lórí àárín ètò lálàáfíà nínú àwọn èyí tí ò lálàáfíà òun lèyí tí bá ń sọ gbèǹdéke ohun táàkì ní nẹ́fílà ọ̀pọ̀lọpọ̀ yẹn nínú àwọn èyí tí ò lálàáfíà òun lèyí tí bá ń sọ nípa aládá èyí tí èèyàn rè nígbà tí yẹn bá ti nẹ́fíà láàrin mọ́gírìbì lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n lèyí tó lálàáfíà òun ni hadith ọ̀sọ̀rọ̀ ìta bọ̀nìlì àmáàlì رضي الله تعالى عنه ولما لو النبي صلى الله عليه وسلم وصليت معه المغرب وكما مغارب إلى النبي صلى الله عليه وسلم ثم صلى حتى العشاء النبي وعبر رمضان سنك إلى أوكي تتفع تاتي بالله يبدو في الوفاء جيت الله من torí pé àsìkò ní gẹ́gẹ́ bí àwọn sálà òfin sọ wọn ni sẹ́ àtìmọ̀kọ́ fúlà àsìkò fọnù fara rẹ̀. ajá tó ti mú náà ibadallah ló fi jáde wípé ọdún ẹlòmíì báyìí tó bá ti kí mọ́gbìn gbìta lọ́pọ̀lọpọ̀ ìṣáyè máa ń bọ̀ wọ́n bá fà á jí lọ ní ẹlòmíì kí ìṣáyè rẹ̀ lẹ́yìn ìṣáà bí táwọn tí sáà yìí máa ń tó yàn táàfi palẹ̀mọ́ pa fẹ́ sùn àkókò ọdún fọ́ra lòun náà àkókò gbàgbéra rẹ̀ gbogbo òru àkókò gbàgbéra rẹ̀ pàpà jùlọ àárín gbogbo òru kàsàlẹ̀ tí máa ń dín gbà yín láti sinẹ́ fìlà amúrùbùnà àbùsà rọ́bì ọlọ́run tàlẹ́ àjù wọn lànà bí sọlá sọlá sọ yìí akọ̀rọ̀bú ما يكون kó من àbùdó في جوف jọ́fì láyé ìgbà tí ẹrú máa súnmọ́ ẹlẹ́dàá pípọ́jú àárín olómi àárín orí yẹn tẹ̀lẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bí sí fọ́ọ̀rọ̀ ẹ̀dọ́ ti làkè ẹ̀dọ́ ti gbẹ́kànga iná gbẹ́tàlángà ẹni ó ti kanlé ẹni mọ́lé láwọn ọ̀sẹ̀ wàhálà tí kálukú ti wá bí ó ti dà oòrùn ni ẹlòmí kẹ̀dẹ̀rẹ́ ọ̀lẹ́ ló ṣe lójúmọ̀ mọ́ náà oòrùn yìí náà ẹ̀dá sára sọ ẹ̀rí wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlásọ pé àpàràgù ọ̀yẹ̀kúrò العبد من الرب في جوف الليل فإن استطعت أن تكون مما يذكر الله nínú ẹni tó ti rí pé yọ́rẹ̀ tí ọlọ́run lábúrú yẹn yà sí o àti ìyànjú délé ọlọ́run wa subhanahu wa ta'ala tí ń ròyìn àwọn ẹni rẹ̀ pé àwọn èyí sì gbàgbéra yà ọ́ tó ní àwọn ẹni tàbí òṣèṣẹ̀ jẹ́ àfàjù ní ògbóhùn alìmọ̀dọ̀ ọjọ́ èdè ọ̀hún náà wọ́n bá hùn خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي له من قرة أعين جزاء بما كانوا يعملون ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ wọ́n ní sẹ́rí àwọn ẹni dáadáa àwọn ẹni ọlọ́run tẹ̀tẹ̀ jẹ́ fàájú lógo ọmọ alẹ́lùmọ́dájà ẹgbẹ́ wọn wọ́n gbé jìnnà sí ibùsùn ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ní fi taratara sùn wọ́n wá sùn lálẹ́ yóò fi di ilẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹni tó bá sùn látàlẹ́ sílẹ̀ fi mọ́ bí òtí ẹ̀ táwúrẹ́ pọ̀ wọ́n fi ẹ̀kí rárá bá a lọ ṣe ìtọ́ ọlọ́wọ́ èyí tó dùn lẹ́yìn ọmọ ajé kasilat lẹ́ni tí ó rojú kàbí sàndọ̀ tẹ́fì rẹ̀ ọdọ̀ gbogbo nǹkan tó jẹ́ dáadọ̀ ní wùsì àìdá ní ọ̀fẹ́ máa ṣe àtọ́fà ní o torí kó sùn láti alẹ́ ilẹ̀ mọ́ jẹ́ ìsàwọ́rá bí kú ọmọ ọlọ́wọ́ aróyìn àwọn eléré ọláwọn ẹni dáwì tẹ̀tẹ̀ já fàájú ní òbò hàn ánìmọ̀lẹ̀ ọ̀já ẹgbẹ́ tí wọ́n máa gbé jìnà sí bùsùn yẹn ni pé wọ́n ń sùn taratara wọ́n sùn àsùnfàdútọ́ àsùtà padà àárọ̀ kò èso bẹ́ẹ̀ àwọn ẹni bá wí ìyẹ̀dì ọ̀hún ọ̀rọ̀ bá hùn kọ́hùn fáwọ́sọ̀ màá wọ́n ń fi ẹlẹ́dà àwọn ẹlẹ́ni tí ń páyà káwọn máa jíyà rẹ̀ wọ́tọ̀ màá wọ́n sì tún fi ọlọ́run tọ́ màá tí wọ́n fi ní àgbé ilé ẹ̀sìn wọn tó wá tóbi o tọkọ̀ sọ tá a fẹ́ mọ̀ bá ti lè ṣàlàyé bí ládàá ti máa tó ọ̀sọ̀lá tá àìlẹ́mú lẹ́sùn máa ń fi aláhùn ní ìfúrọ̀ sí ààyè ẹbí kọ̀ọ̀kan nú àwọn ẹni eré tí wọn ò fi wá sí òtútù ojú dáadáa yẹn fún wọn jẹ́sẹ̀ án bí màkà àmàlẹ́ yóò máa jẹ́ sàkóso ọ̀sìn níṣẹ́ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاركة الأرض وظالمها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وعنده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله ìyàbùsí ọlọ́run nínú àwọn àkókò ìgbàgbéra ètò ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń gbàgbéra pẹ̀lú fún ìfarakalẹ̀ náà ọ̀rọ̀ orúkọ mẹ́gan lẹ́yìn ìtàwẹ̀ ṣàbá sọ títàwọn máa ń gbàgbé wà ní òun àdébìsọ̀lá àtàlá ọwọ́ ayé rẹ̀ pẹ̀lú fóun rẹ̀ gan alára àwẹ̀rẹ̀ àmà kọ́lọ́ sùn ṣàkán tí mà kókó gbàgbéra òun ni àkókò ìṣá ìkọ́s àkókò ìṣá yìí ní àdáyẹrí gẹ́gẹ́ bá ti mọ̀ wípé súnà ìṣá òun ni kí lè mọ́ mú owó kọ̀ǹdíṣàn àwọn jàmáà tọ́ba rí pé wọ́n ti kó jọ wọ́n ti kú tí wọ́n bá lọ́ra orí sí wọn ló fi já sí pàdébí sọlá rẹ̀ sọlá yàwó àìsà ọ̀dẹ̀ lọ́wọ́ àìsà wọn àìsà mọ̀rọ̀ sóòlù lọ́dí sọlọ́lọ́rọ̀ àìsà sọlá bẹ̀lẹ̀ àìsà òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá wọ́n fẹ́ fẹ́ wẹ̀ ṣáà ìjọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti lẹ̀ ẹ̀rí ọwọ́ apẹ́kẹ́ òrìṣà òṣèlú bí ọjọ́ lọ ṣàtàánà ẹ̀dá ọ̀rọ̀mọ́ ọ̀rọ̀bí ọlọ́rọ̀ ráyìn tí a fáwọn ọmọ òjò wá ń pè sáà lẹ́yìn sọ̀lá ìṣúná wípé àṣọlá ilé òṣìṣẹ́ ọlọ́run ló ti tó ìnáyẹmọ nìṣá ọ̀sìnìyàn àtàwọn obìnrin a máa fọ̀ nítorí pé kọ̀sọ́ sílẹ̀ ìpè mọ̀ rìn ọ̀nìyàmọ̀ nìta wọ́n sì mìíyàn àwọn obìnrin kúndùn ọ̀run gan ló fi já sí pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lá alẹ́ ọ̀sẹ̀lá tí wọ́n bá bẹ̀rẹ̀ sí àmọ́ láì wọ́n ti bá jìnà nígbà tí wọ́n bá fẹ́ kí wétì rí ni wọ́n fẹ́ jí àwa pé kú ní fa áwòkèrè ìyàwó àyíká ìwọ náà dìde ó kọ̀ wá kí wétì rí ọbẹ̀ pé ọ gbọ́dọ̀ sọ wípé ó mú obìnrin láti mọ́kùnrin nípa akájú lójú oorun kújọ́dún ìbẹ̀nú wọn ọmọ ìmọ̀ yẹni ọlọ́run jọ ọkùnrin lọ ṣùgbọ́n obìnrin wípé oorun ọmọ obìnrin sábà máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú látàrù ẹ̀mọ̀rù ọ̀rọ̀ tí ó sallallahu alaihi wasallam ìjọlọ́run wá jáde wá sọ báyìí pé ẹni ọlọ́run lẹ́yìn yìí o àsìkò tí sálùkún jẹ́ ti gbàgbé ra pé sáwọn kí sáyà báwọn òkè lẹ́yìn retí o mọ́ yẹn tẹ̀síru àdón min àlèlà ọ̀dọ̀gá yòókù inú gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ọ̀sẹ́ nìkan ti tún retí wọ́n nítorí pé níjọ́ tá nẹ́bí ń sọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam òun èyí kí òun níbi kẹ̀kẹ́ jùmọ̀ sí ìrìnàlọ́ nítọ́ yẹn sallallahu alaihi wasallam ń tó wá kọ́wọ́ jù ní káàmì yusalluna wọn a máa kírun mọ́gbìn ìbìyàn máa bayna al-yaghib ash-shafaq ila thuluth al-layl al wọn a máa kí nígbà tí amọ́mọ́ fẹ́ lóko táwọn àwọn ọ̀bọ̀ mi máa ń pè ní tamọ́ oko pupa tí máa ń jáde sáàfì sọ wípé àlùfájà rí yọ òun náà látòrí níbi tó rò sí wọ̀ láti ọ̀pẹ̀ ọ̀rọ̀ ti wọ̀ pupa tí máa ń jáde tán mọ́ ń kó amọ́mọ́ pẹ́ lóko ọmọ máa wò yí pé ọjọ́ òtí lọ tí ọba wó sùn báyìí ilẹ̀ ọkàn sùn dé ní tó lóko lẹ́yìn ní ẹ̀sán ṣùgbọ́n yóò yàn lẹ́nu sùn láti ń pẹ́ gbólóhùn sábẹ́rù sọlá sọláfi ròyìn àwọn sàhábà níjọ yẹn eléyìí sì tún tọ́ka sí àjùlọ láti bẹ fún àwọn sàhábà pẹ̀lú gbólóhùn sábẹ́rù sọlá sọláfi pé má yẹn tẹ̀sí ruha àhádùn ẹnìkẹ́kẹ́ ọ̀ máa retí ìṣá ìmọ̀ min ahli alil àti ìkásí ìjọsìn nígbà táwọn yẹn gbà síra àsọlọ́wájú lọ ayọ́ ìmùsùlùmí náà ìgbà àjọlá kápó wá sí àdìkì ní mọ̀kánù lọ́kọ́ fúlá òun náà tún lọ́la gan ọ́ ládàá rẹ̀ sì tóbi bí ọjà àwọn tó ń lọ ọjà tí wọ́n ń lọ lẹ́jà wọn ní òru ẹni ọba rántí ọlọ́run bẹ́ẹ̀ ọyẹ ká kí ó sọ owó súnà gan ti pọn rere ẹni ẹ ó sì ti sọ dáadáa tí ń bẹ fún ọmọ olùkọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àti wọn lè jíṣẹ́ ọlọ́run sọlá àtàlà sọ pé wọn dákàlà sún ẹni ọba wọ ọdún ọjà ọkọọlẹ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd yuhyi wa yumiit wa huwa hayyun la yamut díẹ̀ ẹ̀sẹ̀ tọ́pọ̀ ẹ̀wọ̀n tá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè má ju láì kí àbọ̀rọ̀ ẹlòmí sọwọ́ rẹ̀ bá wẹ́ láì kan ní òfin kọ́ àdúgbò sọ̀rọ̀ àsọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọba wọnú ọjà torí àyọ gọ́ọ̀fìlà lọ́jà yìí ó sì kéré ọlọ́run dẹ́sì máa kọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ dáadáa fún one million ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa wọ́n máa ha àjò ẹ̀lìfà ẹ̀lìfì séjì á ọlọ́run dẹ́sì máa tún parẹ́ kú ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìdá wọ́rọ́ bá àìlẹ́hu ẹ̀lìfà ẹ̀lìfì dárọ́jà ọlọ́run tún máa gbé ipò ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa ní zaman ọ̀gọ́fúlà nínú àsìkò táwọn èèyàn tó máa ń gbàgbéra òǹdìgbà tí kọ́ọ̀bà olè bá ń ṣẹlẹ̀ ọba olè yẹn lọ́ba débẹ̀ lómi báyìí Allah ni ọ̀fẹ́ wí Jesus Christ lọ́sọ̀ ìdààmú ọlọ́run má jẹ́ àmọ́ dààmú má jẹ́ àmọ́ wàhálà ọ̀fẹ́ Jésù ìwọ náà ẹ̀dùn wí Jésù ṣe bí eh, pàdébẹ̀ lọ́la àwọn kan gbé Jésù ní àdébẹ̀ yìí sáré ẹni tó wá mọ̀ kọ́ lọ́hùn láásí ọlọ́hùn láásí ah abọ́lá ni òun là níbi sọ̀lá àtàlà ń sọ yìí pé alẹ́ àìbáàdà tó ìháríjì kẹlìhìjọ̀rọ̀ ti fi láyé ìṣèjọ́sìn lásìkò kò bá wọlé ìpànìyàn ìpàyín kéèké ń bẹ́lù ìyẹn tó wá takútọ́lọ́ láwọn kò sí ọ̀dọ̀ wọ́n ní àwọn tí wọ́n máa ń kógun jà yẹn wọ́n ń wọ́ bẹ̀ tí àwọn aráàlú dẹ̀ ti rí wípé tó àwọn onímọ̀ jagagbò bí ìtàwọn ènìyàn lọ́wọ́ òun lè lù sí ipò yìí tó wọn bá gbà fáwọn àjẹ́ àtàwọn olóògùn ah!

tí nira ń tẹ́lẹ̀ wọ́n á ti pálọ́wọ̀n nìkan lè yẹn sí àdúsùlá àtàwọn kò jí ládàá ẹ̀sìn tó ẹni tí ìjọ ẹ̀sìn láyé wọ́n dàbí kéèyàn sí ìrìn àjò wá sí ìdàmẹ́rin ọlọ́lọ́wọ́ àlejò àjò ó dọ̀ náà mẹ́ta kan ojúṣe ọlọ́run sọ pé àpọ̀ọ́lá ni wọ́n ẹnìkan bẹ́nu wọn ọlọ́run ti nífẹ̀ẹ́ àwọn ẹni nì ẹnìkan bẹ́nu wọn ọlọ́run bẹ̀ wọ́n gbá ẹnìkan bá wọn ẹbùn mí ẹnìkẹ̀kẹ̀ tọ́dà ló ń ilé ìwà bọ́ fọ̀rọ̀ ọlọ́run ní ẹnìkẹ̀kẹ̀ tó ti mọ́ ń kọ́ fẹ́ ní ju aláàlọ́ ilé yẹn lẹ́yìn ìgbà táwọn èèyàn gbàgbé àti sọ́dà kọ̀ àsìkò fọ́dún fọ́ra ní òun nìkan sí oríṣi ọlọ́run láti bẹ̀ bẹ́ẹ̀ náà ìgbà táwọn èèyàn sáwọ́ fún jihad òun nìkan lọ́lọ́ sí jihad ọmọ yẹn tí àwọn èèyàn gbàgbéra nípa jihad oríṣi ọlọ́run ọba ẹnì kẹta òun lẹ́nu pé wọ́n tìrìn àjò lóòrùn tí kálukú ti sùn tó ti rẹ́ra òun nìkan ló dìde ọlọ́sí nẹ́fílà ẹni pé nùsí sọmá sí ròyìn àwọn sálà fún yẹn àwọn ẹlòmí ló bá jò kí àsìkò sinmi lásán ni ibù bí yẹn bá tẹ̀ kí kọ́ sùn kò pé káfí gbé orí òun nìkan lọ́wọ́ dìde tó bẹ̀rẹ̀ sí kí òsì ti ti láwọ́ sọ̀rọ̀ fàá tó ṣe nẹ́fílà ó sì fi ọlọ́run láti bẹ̀rẹ̀ ayọ́ ni mùsùlùmí náà ìbá àtàlá ẹ má gbàgbé pé antum في بداية شعبان ẹwà níbẹ̀rẹ̀ ṣàbán báyìí ó sì jósù bá nẹ́bí sọlá sọlá ń sọ pé kíkọ àwọn èèyàn ń fọ́dú fọ́ra kó bẹ wọ́n ọmọ tó jọsìn ààwẹ̀ ó jẹ́ nǹkan tó gbọmgbọ́n tó sì pàtàkì pọ̀ yàtọ̀ sí rọmọdán oṣù yìí ló tún pàtàkì táwẹ̀ ẹ̀ lọ́sọ̀tọ̀ nítorí pé àwọn àìsàn ọ̀dẹ̀ lọ́wọ́ àìsàn ó dà wọn ní díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sálàmù wọ́n ní díẹ̀ ilà nẹ́bí máa fi ilẹ̀ tó yẹ gbà ọ́ sallallahu alaihi wasallam omi sọ pé gbogbo ẹ̀ omi sọ pé àfi díẹ̀ ààrẹ gbìyànjú láti gbàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ a sì sọ gbogbo àwọn àkókò táwọn èèyàn ń gbàgbéra láti sí lọ́wọ́ káwa jẹ́ kan nínú àwọn من الذاكرين إنه وجمع نشاره ولا تجعلنا من الغافلين أحواتنا وأنصر إنك أنت ولي بذلك وبالإجابة الكثير سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك